ẹ̀yin ẹ̀yin ọlẹ́ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist sí ni bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wàhálà wọ́n ní ara wọn ò yá o wọ́n ní wọ́n wà ní hospital wọ́n ní wọ́n dẹ̀ pé Queen Naomi wípé kí wọ́n pray fún wọn wọ́n ní Queen Naomi pray fún wọn lórí fóònù nítorí pé Queen Naomi ò báyàn kọjà wọn ò dẹ̀ báyọ̀ kọ́kọ́ bínú ṣùgbọ́n nǹkan tó wá yà wá lẹ́nu ni pé àǹtí wa Arúwá ń sọ wípé àdúrà yẹn o wípé àwọn ò expect pé orí fóònù Queen Naomi ti máa pray fáwọn pé àwọn fẹ́ kí Queen Naomi wá sí ọ̀spírù kí wọ́n kí wọ́n wá gbé ọwọ́ lé àwọn lórí kí wọ́n dẹ̀ wá pray fáwọn wípé kì í ṣe ọ̀rọ̀ orí fóònù ni èyí ẹ̀yin èèyàn lé èyí ètò yà wá lẹ́nu nígbà tá a gbọ́ tí àǹtí wàá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ wọnú gist tèmi. Ṣọlá Gist TV Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola TV ṣé àlàáfíà àní ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abamigọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abamiran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ó yà wá lẹ́nu nígbà tí a gbọ́ pé àǹtí wa haru ní pé àfi tí Queen Naomi bá wá sí ọ̀sìpẹ̀rù táwọn wà kí wọ́n wá gbàdúrà fún àwọn wípé kì í ṣe àdúrà orí fóònù wípé àwọn ò fíò pé orí fóònù ló ti yẹ kí Queen Naomi gbàdúrà fáwọn wípé àdúrà tí àwọn ń fẹ́ wọ́n máa gbé ọwọ́ lé àwọn ni wọ́n dẹ̀ máa gbàdúrà fún wọn ẹ̀yin èèyàn lé èyí jẹ́ ìyàlẹ́nu fún wa nígbà tá a gbọ́ ọ̀rọ̀ tí àǹtí wa aró sọ allegedly allegedly bí a ṣe gbọ́ nìyẹn ìyẹn aráalé ó yà wá lẹ́nu nígbà tí àǹtí wa Arúnì Queen Naomi wá sí hospital táwọn wà ó kán máa gbé ọwọ́ lé àwọn ìpè àwọn ò fẹ́ kí wọ́n gbàdúrà fún wọn lórí fóònù ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé màmá wa Fúnkẹ́ Felix àti màmá wa Esther Ajayi àwọn méjèèjì ti gba Queen Naomi ní ìmọ̀ràn wípé kí wọ́n stay away pẹ̀lú àwọn olórí yìí wípé àwọn olórí yìí wọ́n ń ṣe àwọn tí àwọn àwọn lè súnmọ́ wípé ọ̀rọ̀ wọn wípé ó gba ọgbọ́n ṣó ti yé yín ẹ̀yin èèyàn lé so right now wọ́n ní Queen Naomi ní ṣé àǹtí wa ti gbàgbé ni pẹ̀lú bí àǹtí wa ṣe sọ pé fake prophet test làwọn ipe ṣáàǹtí wa ti gbàgbé ni ipe yàtọ̀ sí ìyẹn pé àwọn gangan náà sọ pé àwọn ò ní return padà sí inú pálàsọ àti àǹtí wa hem wọ́n ní nǹkan tí ó jẹ́ kàyéfì òun ni pé wọn ò mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ń ṣe Queen Naomi mọ̀ dáadáa wọn kan sọ̀rọ̀ ni ẹ̀yin èèyàn ilé ẹ̀yin náà ṣàmọ̀ nǹkan tí àǹtí wa ṣe tán lọ gbé ṣìgìdì wá sí inú palace ẹ mọ nǹkan tí àǹtí wa fẹ́ fi ṣìgìdì ṣe nínú palace ṣé ẹ mọ̀ pé wọ́n ti mọ̀ pé Queen Naomi fẹ́ wọnú palace so ọgbọ́n tí wọ́n lè dá òun ni pé kí wọ́n da gbogbo ẹ̀rú kó tó wá dé pé ṣìgìdì yìí bassfire tó jẹ́ pé àwọn ló wá ń kọjú ìjà sí ẹ̀yin èèyàn lé hmm, ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tí ó ṣe nǹkan kékeré rárá o kò ń ṣe nǹkan kékeré ni àǹtí wahar àti m tó ń ṣe nínú pálásì kábíyèsí ẹ̀yin náà ẹ wo ará Ṣàngó ẹ wo bó ṣe strike ṣáìdì ibi tí àwọn olórí wà ló strike lọ torí ó sọ pé àwọn olórí gbọ́dọ̀ jẹ́wọ́ pé tí wọn ò bá jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣe hmm, nǹkan tó máa máa fi ojú wọn rí kò ní jẹ́ nǹkan kékeré o ẹ̀yin èèyàn lé tí ó bá jẹ́ pé ṣìgìrì tó gbé wọnú pálàsì tí ò bá yíwọ́ tó jẹ́ pé wọ́n rí fi ṣe nǹkan tó yẹ kán fi ṣe ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni nǹkan tàbá máa sọ báyìí ṣùgbọ́n ọlọ́run tó wà lórí ìtẹ́ ẹ̀ ọlọ́run tí ò gbàgbé Queen Naomi tí ò gbàgbé gbogbo àdúrà tí wọ́n ń gbà àti àwẹ̀ ó dá ọ̀rọ̀ ṣìgìdì dúró ó wá jẹ́ kí gbogbo ẹ̀ kó já sí pàbó wọ́n wá ní ẹ àwọn lọ́ọ́ rà ní. Ni um, Benin of Republic ni àwọn kàn fẹ́ fi bọ ọdún olókun ni pé àwọn fẹ́ lò ó lọ́jọ́ ọdún olókun ni kì í ṣe pé àwọn fẹ́ àmì anybody ṣùgbọ́n wọ́n nígbà tí wọ́n lọ lé wọn tí wọ́n kúrò ní palace tí kábíyèsí ní kọ́ kúrò ní palace tán lọ lé wọn wọ́n ní kinní tún lé wọn kiri o wọ́n ní wọn ò lè sùn àárín òru ló ń yọ sí wọn wọ́n láwọn nìkan ló ń rí kò sẹ́ni tó rí ẹ̀yin èèyàn lè sọ pé Naomi mọ nǹkan tó ń ṣe o tí Queen Naomi tí ọlọ́run ò bá direct wọn pé kí wọ́n lọ pray fún àǹtí wahar Queen Naomi ò ní lọ nítorí wípé ọlọ́run wà pẹ̀lú Queen Naomi ní gbogbo ìgbà. èyí náà mọ̀ pé ìjà kí Queen Naomi má wọnú palace náà wọ́n fi lọ gbé protective champ kábíyèsí tó jẹ́ pé ọwọ́ àǹtí wahar yìí náà wọ́n ti bá a ẹ̀yin náà wò ní ìsìn wọ́n ní port of life tó mí sínú palace wọ́n ní tán bá wá dáadáa náà wọ́n ní ó máa ní í ṣe pẹ̀lú ìkan nínú àwọn olórí yìí ẹ̀yin èèyàn lè kìí ṣe nǹkan tó easy so wọ́n advise pé Naomi pé kàn stay away from àwọn olórí yìí nítorí pé àmọ́ nǹkan tán lè fi sára àmọ́ nǹkan tán lè fẹ́ lò foko ẹ̀ Naomi so ẹ̀yin èèyàn lé wọn ní àǹtí wa ńlá met lórí sickbed ipò need prayer pé Naomi o nǹkan tí ò yé mi lọ́rọ̀ ẹ̀yin olórí ni pé ó ṣe jẹ́ pé tí nǹkan kan bá ń ṣe yín pé Naomi lẹ máa ń darúkọ ṣé ẹ ní pásítọ̀ àbí ẹni tó ń bá yín pray ni ṣé dandan ò ní pé kẹ́ ẹ ní kíkún iná mi wá pray for yín because kò yé mi abẹ́ ẹ̀ ti gbàgbé pé ìyáálé yín ni Queen Naomi every time wọ́n máa pariwo ẹ̀yin kàn lọ pé Queen Naomi o kàn lọ pé ṣé Queen Naomi ràn yín ṣe pé kẹ́ ẹ máa tójú bọ́ lé àwọn oníṣègùn kiri ṣé wọ́n ràn yín ṣe irú àǹtí wa ní ìsìn tó o bá tójú bọ́ lé kiri ò ní lọ gbégbèkúgbè tán gbélé ẹ lọ́wọ́ ẹ̀yin èèyàn lé ẹmọ bóyá ó ti porúkọ èèyàn kan sí i nìyẹn basfire ló fi ń lé kiri a lè sọ ṣùgbọ́n allegedly bá a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré o ẹni tó tẹ̀ ń lé kò lè yí kò kí à ń pa yín kò tí ẹ̀ ń porúkọ yín kábíyèsí ti sọ rí pé kì í sọ̀rọ̀ yẹn ẹ̀yin á máa lé ẹ máa máa lé ẹ máa máa lé all the time kíá ẹ ti lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ kíá ẹ ti lọ lé ẹ̀ kí ló dé ẹ fi Queen Naomi sílẹ̀ ẹ jẹ́ kán ní rest of mind ẹ jẹ́ kán sinmi ẹ jẹ́ kán sinmi tí àdúrà orí fóònù ò bá tó yín àǹtí wàhálà ẹ lọ kó o gba àwọn pásítọ̀ ẹ kúkú mọ àwọn pásítọ̀ dáadáa ẹ lọ kó wọn wá sí church hospital kí wọ́n á máa gbàdúrà fún yín lọ spiru because gbígbà tí èèyàn ò ní gbàgbọ́ ni kò sí ibi tí èèyàn ò ti lè gbàdúrà fún yín ọkàn èèyàn ní ìgbàgbọ́ èèyàn tó o bá ti gbàgbé pé àdúrà tó ń gbà fún ẹ̀yin ó máa gbà definitely ó máa gbà ó máa gbà because without faith kò sí bí àdúrà ṣe lè gbà èèyàn gbọ́dọ̀ fúnra ẹ̀ ní faith nínú ọkàn ẹ̀ ẹ̀yin èèyàn legist ta gbọ́ ní òòta ní ká mú wá fún yín wọ́n ní àǹtí wa wà lórí sick bed o wọ́n ló dẹ̀ ń sọ pé kí Queen Naomi wá gbọ́ wọlé òun ní sick bed hospital ṣùgbọ́n Queen Naomi ní àwọn ti pray fún lórí fóònù kó ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ ẹ̀yin èèyàn létà bá tún gbọ́ update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọgbọ ẹ̀yìn tí ẹ̀ ń advertise ọjà lórí channel mi mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín collection center store mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ royal goods and store tí wọ́n ń ṣe fìlà mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín ẹ̀yin èèyàn létàbà tí subscribe sí channel yẹn subscribe o so that a bá ti post any gist ẹ máa rí ẹ̀yin èèyàn lé ẹ̀yin tẹ̀dẹ̀ ti subscribe à ń dúpẹ́ lọ́wọ́ yín Mashola Gist TV dúpẹ́ lọ́wọ́ ọkùnrin obìnrin ọmọdé àti àgbà ẹ̀yin tẹ̀dẹ̀ wá tó yẹ pé ẹ̀kọ́ wá wo gist ẹ̀ wá gbọ́ ni à dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ fún wa ní thumbs up ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi o etí yín ò ní di ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí o òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé à advertise for collection center store ẹ bá wọn ra bàtà bàtà Italian shoe ni wọ́n tà láti size eight títí dé fourteen collection center store ẹ bá wọn ra bàtà ọkùnrin bàtà obìnrin fashion bags eighteen karat gold fourteen karat gold gbogbo ẹ̀ ni wọ́n tà palm slippers shoe sanda gbogbo ẹ̀ ni wọ́n tẹ́ kọ sí wọn ní collectioncenterstore@gmail.com ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni à ń advertise fún royal beauty goods and store ẹ kàn sí wọn ní royal beauty goods and store dot com ẹ kàn sí wọn ẹ bá wọn rajà ẹ bá wọn rajà ẹ̀yin èèyàn lé fìlà ni wọ́n ń tà àwọn fìlà tó yẹ pé lè dé sí kaftan ẹ lè dé sí native ẹ lè dé sí ìlú àti òbẹ lè dé ságbádá òfin gan ni wọ́n fi ṣe mí bẹ́ẹ̀ tó yẹ pé ẹ ní láti máa stress ara yín wé gèlè wọ́n ti bá yín wé síbẹ̀ kàn máa gbé sórí ni ẹ kàn sí wọn ní royal beauty goods and store at gmail.com ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ fún fídíò yìí ní thumbs up o ọlọ́run á dá sí ọ̀rọ̀ tẹ̀yin náà please share this video like and subscribe god bless you all.